káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò wa ètò yìí ètò àṣírí ayé pẹ̀lú yèyé ògèrèǹté àti bàbá àlùbáríkà wẹ̀pìdánù nílùú ìgbódún ní ìkòròdú ọ̀gá ọmọ ìlú kúmẹ̀dẹ́ ẹ̀yin tí wá máa wà ń bí ebi bàlá tí ń rọ̀ bí òwe tá ń da bí ẹ̀dùn lórí ètò yìí kan náà ni ètò tí kí ni tó ń tún lè ṣe tó ń tún ara ṣe tó ń tẹ́lú ṣe tó ń tún orílẹ̀-èdè ṣe tó ń sọ béèyàn ṣe máa rìn tí èèyàn máa làlùyọ lórí ètò lẹ́nìí kí la fẹ́ sọ ṣùgbọ́n ṣáájú ohun gbogbo bàbá ẹ bá ń kí àwọn ará ilé. ṣé yèyí oge ọdún yìí àjọ̀dún ayọ̀ fún wa o àní lógun ẹkún o àní lógun o ohun rere ọlọ́run á fi lé wa lọ́wọ́. àmín nà mí lágbára ọlọ́run mi láṣẹ Èdùmàrè bàbá lè ní ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ mà la fẹ́ sùn hmm. torí pé láti bíi ọdún bíi mélòó kan sígbà táwa yìí àwọn arúgbó ọ̀mà kú mọ́ àwọn ọ̀dọ́ ló ń kú bíi twenty twenty something thirty ẹlòmíì forty ló ń kú láyé ìsìn débi pé àwọn arúgbó kò tiẹ̀ wá sí arúgbó tó ń kú mọ́ àwọn ọ̀dọ́ tó bá dẹ̀ máa wá tún kú ìwọ̀n tó wá ní jẹ́ ọ̀dọ́ lásán bíi kí nǹkan ayọ̀ wọn ti súnmọ́ ó dàbí ọmọ kan kú ń gbà kan dán ni ó lọ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni ó ṣẹ̀ ṣetán ní secondary school ni gbogbo pálí ẹ̀ ti rẹ́dí pé ó máa travel out ó wá ní ìjọ náà lórí fíìdì yẹn kò gbá bọ̀ rárá o ó kọ̀ lọ wòran ni nínú gbogbo fíìdì yẹn mo rí èmi kan ló ṣubú kò gbá bọ́ọ̀lù o wọ́n dẹ̀ rúurú ọmọ yẹn kó pálí ẹ̀ rẹ̀ ti wá ń ta bẹ́ẹ̀ náà dán mi àá ṣe pé ó fẹ́ wọ sukùl tí rí kan tó pé ó fẹ́ wọ ó fẹ́ wọ skul ni òun ni ó ń mú ọ̀dọ́ ni o ṣùgbọ́n òun ló ń rọ́ọ̀sù wá fáwọn ẹbí ẹ̀ láti jẹ ó kù díẹ̀ kó lè lú òyìnbó náà ní gbogbo ẹ̀ bíi ìdá green tó ń kọrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tún nìkan nínú àwọn olórin tàkásùfè tó ṣẹlẹ̀ ní láìpẹ́ yìí rárá ó ti ìdàgbé yẹn tẹ̀sí ti kú ṣe díẹ̀ ọ̀dọ́ lòun náà. èwo wọn ló kú láìpẹ́. eléyìí wọn um, um, mobile Mobile ẹ̀ eh, ìmọ́lẹ̀ lórúkọ tó sọ táwọn ìyá ẹ̀ sọ ìmọ́lẹ̀ ọmọ twenty seven years. Ah, ìjọ tó jáde láyé ni ọmọ tó bí pé oṣù márùn-ún. Ọlọ́run. ó dẹ̀ ti lógo mm. wípé wọ́n ń sọ̀rọ̀ pé èèyàn ní owó mílíọ̀nù mílíọ̀nù ló máa wà lákàntì mm. ó gbẹ́mìí mi. Mm ikú tó pa wọn tí ì rídìí ẹ mm-hmm. Murphy Àfọlábí wọn ló ti ra bàtà tó máa wọ̀ níjọ́ inauguration náà ìyẹn president tó ti ra bàtà máa wà níjọ́ inauguration president mm-hmm. ó bá wọn dìbò ó ti kú ṣáájú inauguration. sórí yèyé oge òní tó ń ṣẹlẹ̀ yìí àìlákìyèsí ni sórí téèyàn bá ti sùn tí wọ́n ń rìn mọ́lẹ̀ lójú oorun kó ti nífura pé nǹkan kan ń bọ̀ wá téèyàn bá ti sùn tó ń láwọn àlá bí ibi ó ti gbé rí wọ́n máa ṣe téèyàn bá ti sùn tó ń lálàá bí kéjò máa lé lójú oorun téèyàn bá ti sùn tó lálàá bó ní gbèsè ń wá òun kí téèyàn bá ti sùn wọ́n ló dáràn wọ́n fẹ́ rí téèyàn bá ti sùn tó ń wẹ̀ lórí omi at ten time ló lè rí ìgbàkígbà ló lè kú nìkan mi lè ṣẹlẹ̀ gbogbo àwọn àlá yẹn àìlákìyèsí mọ́ ni kí ni ẹni mo wí. àìlákìyèsí ah, ni àìsáájò lára ní pọ̀pọ̀lọpọ̀ èèyàn àìsáájò lára àti tí wọ́n ń jẹ àwọn bọ́ìsì yẹn hmm. ó ti lágbára jù ká mọ́ tanra wa ọmọ bọ́ìsì tí ò lájẹ ara tí ó fagbó tí ó fa sìgá tí ò ní tètè jẹun síbẹ̀ mi kan náà ni tí wọ́n lọ fa gbogbo nǹkan tí wọ́n mu síbẹ̀ mi kan náà ni ọmọ bọ́ìsì tó jẹ́ pé ìyá àti bàbá àgbàlagbà inú ilé ni wọ́n máa rí fín ìyá inú ilé ni wọ́n máa bú gbogbo ìyẹn ò jẹ́ kẹ́mi ó mọ́ wọn gbàdúrà wọn ò sì ṣáájò sára kí ló ní mo wí wọn gbàdúrà wọn ṣáájò sára ní wọn lógìgì gbogbo ẹ̀dá tí ọba ti lájò lára kúkú ògìjì ájò ní jẹ́mi ogún péyàn pẹ́ láyé kò sí ọlọ́run láì rojú ejò ń lé ọkì lójú oorun oní òsì nǹkan kan ọ̀hún jàǹkárí wọn kọ́ ẹ lójú oní òsì nǹkan kan wọ́n rin ẹ mọ́lẹ̀ lójú oorun oní òsì nǹkan kan oní gbogbo àwọn aburú ń ṣẹlẹ̀ ṣe oní òsì nǹkan kan kò sí nǹkan kan mẹ́wàá ń sí nǹkan kan fún ọ ogún sí nǹkan kan fún ọ ẹgbẹ̀rún sí nǹkan kan kéde ò sí kankan kò sí kankan wọn ìjọ gbádùn ó yẹ kó márì ó márì ó ní ò sí kankan ọ̀pọ̀lọpọ̀ míì aya ọ̀hún yọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ míì ọkọ ọ̀hún yọ lẹ́nu èèyàn tó sùn tí ń bóbìnrin láṣepọ̀ lójú oorun èèyàn tó sùn tí ń jẹun lójú oorun kò ṣe ní kúkú ògìgì ẹni tó sùn tí ń jẹun lójú oorun ẹ máa rú tí wọ́n fún un jẹ lójú oorun ṣé bíbì kan náà ni ó rìsọ́ọ̀tì sí i ẹni tó sò tí ń jẹ ráìsì tó yẹ kó jẹ lójú ayé tí ń jẹ lójú oorun ẹni tó sò tó jẹ pé ìlú òyìnbó tó yẹ kó lọ lójú ayé ojú oorun ní ní ṣe ẹni ó wà lójú òyìnbó ìwé ìgbélú tó yẹ kó gbà lójú ayé ojú oorun wọn dín fún ó sì dé òsè kankan nkankan níbí nkankan wà èyí oge ẹ gbogbo wọn náà wà á kọ́ lọ tí bá láàmú gbogbo wọn náà kọ́ níràwọ̀ wọn ni bó bá láàmú. gbogbo wọn náà kọ́lẹ̀ àròjìn àbí jákujàku tí wọ́n mú yẹn ló bá láàmú ọ̀pọ̀lọpọ̀ tí ò bá láàmú tí wọ́n ń jẹ tí ò yẹ kí wọ́n jẹ yẹn ń ló ń àfẹ́ẹ̀tì wọn ń ló ń pa wọn wọn á ní wọn ń kú wọn ò ṣe ní kú ẹni tí máa ń jẹ pé máa ń jẹ tí ò jẹ àgbàlagbà tí ó yẹ kó bú tí ó bú ẹlòmíì àfọwọ́fà àfọwọ́fà máa bú yálé wọn máa lọ jà lórí ilẹ̀ bàbá èmi máa pa yín ńlá ṣe yóò lè wọkọ́ lọ́pàá mi wọ́n ló kú kó gidi fún rẹ yóò dẹ̀ kú ni ọkùnrin mi ń bẹ kó disapọ́ǹtì obìnrin ó máa ń pẹ̀lú mi obìnrin mi kó disapọ́ǹtì ọkùnrin ó máa ń pobìnrin mi náà níbi ká ẹgbẹ́ mi léèyàn kó dà yín ń máa ń pààyàn bọ́tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àìlájò lára mọ́ ń ló fà á tí ajó bá wà lára téèyàn sùn bó ṣe yẹ kéèyàn ó sùn téèyàn jí bó ṣe yẹ kó jí ìgbà tí wọ́n wò kó sùn yẹn làwọn oníṣẹ́ ibi kan bẹ tí wọ́n máa rìn yàn mọ́lẹ̀ lójú oorun ìgbà náà ni kinní kan máa wọlé ó ṣe ó yẹ kí kálukú ó mọ ìràwọ̀ tó bá wáyé kí ló ní mo wí. kí ẹ̀ ń mọ ìràwọ̀ tó bá wáyé. ẹlòmíín sáà rẹ̀ ò paná tí ó bá sùn tí wọ́n bá ti paná tí wọ́n bá ń paná sùn ẹlòmíì ìràwọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ fẹnu fẹ́ná kó fẹnu báyìí kó fi fẹ́ná pa kò ní pẹ́ kú. ẹ̀bí àbẹ́là ìwọ̀ ló jẹ́ fẹ́lòmíì láàyè ìwọ̀ jíjẹ máa ń fà á ẹlòmíì bẹ ìràwọ̀ rẹ̀ ò jẹ́jà àrọ̀ yóò máa jẹ́ máa ń jẹ́jà àrọ̀ tí wọ́n ti ń sá lórí ń sá lórí bẹ́ẹ̀ wọ́n ṣe sáwọn náà òun náà ò ní pẹ́ kú ẹlòmíì àtẹnujẹ lọ́pọ̀lọpọ̀ tó ń pa wọ́n àtẹnujẹ ẹlòmíì kẹdẹrí àìmọ ìwọ ló ń pọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ìsìn àìmọ ìwọ ọmọ tí ò yẹ kó wọṣọ rẹ́dì tí ń wọṣọ rẹ́dì kò ní pẹ́ ọmọ tí ò yẹ kó <clears throat> iṣẹ́ kéèyàn máa ṣiṣẹ́ oúnjẹ kò ní pẹ́ hmm. kéèyàn máa rìn nìkúrìn kò ní pẹ́ ìrìn tí ọba sáà rẹ̀ mú kò ní pẹ́ lómìnir ẹlẹ́dàá rẹ̀ ò ní alẹ́ alẹ́ ni ọmọ jáde kò ní pẹ́ yeyóge ọ̀pọ̀lọpọ̀ ń ti pa ọ̀dọ́ ìwàkiwà ní àtàbúrú ṣíṣe pamọ́ hmm. mádé aládé òyì lọ́rùn fẹ́ẹ́ nínú sàásùn mú ológbò ológbò ó gbé mú àgbàlagbà fi ṣáàjì fóònù mú o ò lè pẹ́ kú èpè nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọ́n sọ́ra fún èpè wọ́n sọ́ra fún eh, ìwàkiwà kóbìnrin ó sọ́ra láti dìsàpọ́ǹtì ọkùnrin kọ́kùnrin ó sọ́ra láti dìsàpọ́ǹtì obìnrin tí gbogbo nǹkan yẹn bá ti kúrò ẹ̀mí ó tọ́ ẹ̀mí ó gùn láyé ṣùgbọ́n tí ó bá ti kúrò kò ní pẹ́ kú o ọlọ́mọdé àríbi o wọ́n jà rí dààmú o wọ́n jà rí wàhálà o eh, kíkálukú mọ̀ràwọ̀ ẹ̀ wọ́n dẹ̀ sọ rẹ̀ kí dẹ̀ forúkọ ọmọ olórin tó kú náà. Hmm, ìmọ́lẹ̀ Mohbad Mohbad Mohbad eh. Mohbad eh, hmm. Ọlọ́run rọ àwọn ìyá ẹ lójú o rọ àwọn ìyá ẹ lójú o ọmọ tó fi ilé ọmọ ọdún márùn. ọmọ oṣù márùn. ọmọ oṣù ẹ wo nǹkan bẹ́ẹ̀ yẹn níṣẹ́ kéèyàn kéèyàn bá ṣe láì fura yóò tẹ̀tí mọ́ ara pẹ̀rẹ̀ wọ́n olè ò ní jàgbàlagbà kọ́ mọ́ ṣe lójú fèrè tó bá gbérù kọ́ mọ́ fọ̀rọ̀ lọ̀yàn ó da nǹkan báyìí mo rí àpẹẹrẹ báyìí ó lè jẹ́ pé sàárà ni wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn tọ́lọ́ òun fi réwu yẹn kúrò ní màmá mi mo ṣe ẹ ló o dádì o nǹkan báyìí báyìí báyìí lọmọ yín rí à lọ ṣe sàárà báyìí o lè fẹ́ àkàrà ṣe sàárà bá kíkúrẹ́ ó lè ra adìẹ kó fi ṣe sàárà bá kíkúrẹ́ ó lè ra nǹkan kó fi ṣe aṣọ kó fi ṣe sàárà bá kíkúrẹ́ òní àìlákìyèsí ní pọ̀pọ̀lọpọ̀ ọlọ́dàkùn àìfikúyú ẹ̀dá hmm. àìfikúyú ẹ̀dá tẹni tó kù ni ó múra kò sẹ́ni tí ò ní kú gbogbo alátágbádá kú mbára ọlọ́run ṣàánú rẹ o kí ni wọ́n gbé ọ ọmọ rẹ sí gbogbo oríire tí ó o mọ́ palẹ̀ yín lẹ́kún mọ́ o tọba tó ń padà bọ̀ wáyé mi tán bá ń wáyé lákòókò tó di lọ́hùn wọ́n burú inú sàárè o o ṣàánú wá o gbogbo ẹ̀yin ọ̀dọ́ yòókù ẹ máa mọ irú nǹkan tẹ́ ẹ máa jẹ bí ṣígá ò bá bá yín láàmú ẹ má fà á gbígbó ò bá bá yín láàmú ẹ má fà á pọ́tí ò bá bá yín láàmú ẹ má mú bí obìnrin ká gbélé yìí ọ eléyìí kó gbélé yìí lásìpọ̀ kó gbélé yìí lásìpọ̀ kó ṣe tó ṣe tán kó mọ̀ fún wọn lówó kó mọ̀ parọ́ bàbá mi ló ní àbúrò bàbá mi ní Jonathan tẹnìkan nígbùtọ́nù àwọn ọ̀rọ̀ dẹ́ndẹ̀dẹ̀dẹ̀ ọmọ gbé fóbìnrin kò ní pẹ́ kú ò pẹ́ kú ẹlòmíì lépè lẹ́nu ọkọ sànù wa ẹ̀yin náà fi rọ́ọ́lẹ̀ àtàkà kẹ́gbọ̀fẹ́ obìnrin náà wọ̀ náà tí wọ́n bá ti fún ọ lówó má ṣe pé má ṣe pé ẹni tí ó fún lónìí yóò fún lọ́la gbogbo nǹkan bá ní fa kó ọ̀dọ́ o kò lè sí gangan kò lè sí gangan kínní bọ́tà àwọn àgbájọ tí tọmọdé bá ń dá kelúkelú ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó máa dá ó ṣàgbàdé ń dá kelúkelú ẹ fi ilẹ̀ jó dá ń bọ́ bá fọrùn bẹ́ àmọ̀ pé ayé bẹ ìyàn bẹ́ẹ̀ àwọn èèyàn ń bẹ láyé o àwọn èèyàn ń bẹ láyé o lọ́mọdé àṣẹ ayé o lọ́mọdé àkúkú ògìgì o mọ́jà àfọjọ́ ọlọ́jọ́ lọ ẹni dáńtẹ̀ tí ò ní dáríjì lọ́mọdé àṣẹ o mọ́jà àṣẹ o wàláhùlà alákùwátá ilà bìláyà lèlè àṣẹ. ẹlẹ́mi yìí náà lẹ ti gbọ́ láti ẹ̀nu bàbá àlùbáríkà ọwọ́ bídàní àní wípé ọ̀dọ́ ìyẹn àmì àṣẹ Èdùmàrè ṣùgbọ́n ìwọ ọ̀dọ́ náà